kì í ṣe pé àwọn tó ń jáde ẹ̀ ń sọ pé àwọn ìkan ń bu ibi tá a bára wa ibi tá a ti bára wa nìyẹn o ibi tí mistake yẹn ti wáyé tiktok tí wọ́n lọ sí page tó lọ sí fún Muyideen ibẹ̀ ló ti ń jáde tó ti ń sọ̀rọ̀ àlùfàǹṣà ó sọ ọ́ débi wípé Àgbàlá Gabriel fẹ́ lépa ẹ̀mí o ọ̀rọ̀ kíní ò tí jáde ọ̀rọ̀ mi ní kí n tó bá jáde ni mo máa gbé ní débẹ̀ ìgbàṣẹ́ ní gbogbo ìgbà yẹn èmi sì support Muyideen mo jáde mo bẹ̀rẹ̀ sí mo bẹ̀rẹ̀ sí kó fún Àgbàlá Gabriel pé nǹkan tẹ́ ṣe àmì láìka ṣe máa ṣe báyẹn kìnnìkan kìnnìkan gbà kan pé èmi gangan fún ara mi mo support ìgbà tá a ṣètò wa rí pé k'Àgbàlá Gabriel jáde kó pé kọ́ lọ kọ́ lọ update kọ́ lọ apologize fún mi and he has to mention Muyideen stay kì í ṣe pé mo bẹ̀yìn àgbàyà yìí fans rárá o ẹ dárúkọ Àgbàlá Muyideen pé you are sorry and he did by written everybody adẹ̀rí ó dẹ̀ ṣe wà bí up to now as a witness ìgbà tí àgbàlá tí Muyideen wá jáde tó wá sọ wípé wọ́n fẹ́ nípa ẹ̀mí òun èmi wá pe bùrà kẹ́hìndé mo sọ bùrà kẹ́hìndé pé mo níṣẹ́ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí báyìí mo níṣẹ́ pé Muyideen ẹ̀rú ti ń bà mí báyìí omi ìmọ̀ condition ti Muyideen wà o ṣé ní fóònù ọbẹ̀ lọ́wọ́ ẹ pé ó láwọn kan ti ń lè pẹ̀mí níbo ló wà ṣó save níbi tó wà I was so much concerned nípa Muyideen mo wá ní pé kàn pé bí wọ́n ṣe pé Muyideen nìyẹn ìdí náà ti pé mú ìdí mo sọ pé àyè má wọ̀ọ́rì pé kinní kan pé gbogbo nǹkan tó sọ àyè má wọ̀ọ́rì ló fi sọ̀rọ̀ five million naira wípé tó bá ti fún òun ní five million naira òun máa lọ fi ẹnu òun àpúbọ̀ Àgbàlá Gabriel padà kọ̀ǹfàmù mi dọ́tà mi ìyẹn ò tiẹ̀ gbọ́ Yorùbá dọ́tà mi gan fóònù ẹ̀ wà lára tá a fi rìkọ́ọ̀dù because ìgbà tó ti sọ̀rọ̀ owó yẹn mo kàn mú fún mi fóònù ẹ̀ ya record it record it ibẹ̀ ló ti sọ fún wa nígbà tá a ti mú ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó wà láàárín Eh, eh, eh, ìyàwó ìyàwó ẹ̀ àti Àgbàlá Gabriel ó ní kán má wọ́ọ̀rì pé nǹkan tágbàlá Gabriel ṣe fún un pé ó ń sọ̀pọ́ọ̀tì ìbùkún ní gbogbo ìgbà tí ìbùkún bá ti lọ fi ẹjọ́ òun sùn ni Àgbàlá Gabriel ni máa ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ ipò pé Àgbàlá Gabriel tiẹ̀ ti ṣí òun lẹ̀tẹ̀lẹ́ ẹni lọ́gbọ́n bó ìsòyìn ó náà tiẹ̀ ti ṣí òun lẹ̀tẹ̀lẹ́ wọ́n ti fòun sílẹ̀ kó máa ṣe tòun pé ìgbà tó yá ló lọ sọ fún pé òṣìlọ́mọ tí ó ta tẹ́tẹ́ nǹkan kan ni Àgbàlá Gabriel wá ń bínú pé gbẹ̀yìn gbogbo ẹ̀ pé bùkún ló dálẹ̀ pé torí pé ó lọ máa ń complain pé tóun bá ti jáde òótọ́ kò dẹ̀ possible kọ́kọ́ àtìyàwó wà nílé kẹsùn kíyàwó ọkọ jíǹdàjí lẹ́gbẹ̀ẹ́ yín àbí kíyàwó jíǹdàjí lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ kó máa jáde òun náà ló máa kọ́kọ́ pariwo síta pé mi ìmọ̀bi tó ń jí lọ tó bá dẹ̀ padà dé according to nǹkan tá a gbọ́ nǹkan tó mú yẹn ó ti máa ó ti máa ojú ẹ gbogbo èèyàn máa kéré lójú ẹ báyìí àwọn àgbéyà àgbàlagbà bó dàgbàlagbà gan yóò wọ mọ́ra gbogbo cases oríṣiríṣi la gbọ́ bó ṣe ń jà bó ṣe ń lu àwọn èèyàn tó ń lu aṣọ mágbàlagbà gan lọ́rùn tẹ́pẹ́ àwọn kan gan àwọn ń bínú sí tẹ́pẹ́ mi gan sọ̀rọ̀ òdì sáyé ẹ̀ nímú ìdè kì í dẹ̀ ṣojú lásán ojú bọ̀rọ̀ ojú ojú lásán ò ṣeé ṣe wèrè ni tó bá tó bá ti lọ mú nǹkan tó dẹ̀ ń ta bàbá àjẹ̀bú bàbá àjẹ̀bú yẹn a dẹ̀ ti fi ẹsẹ̀ ẹ̀ múlẹ̀ lẹ́yìn tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ àti rí fídíò tó jáde wọ́n ń lépa ẹ̀mí òun tóun gangan sọ òun ṣé ní Muyideen ìtẹ́ni pé wọ́n ń jáde fún wọn àwọn èèyàn jáde fún Muyideen ìdí pé wọ́n dédé jáde fún Muyideen o Muyideen ni ò ni ò ni ò dákẹ́ lórí TikTok o Muyideen ló bá wa débi tá a dé lórí TikTok tó lọ sí tó máa jáde wípé wọn kiri kan kiri kan Àgbàlá Gabriel ló ṣe báyìí fúnyàwó Àgbàlá ó jà ń sọ̀rọ̀ ajáde àpòwé ọ̀rọ̀ sì bọ́rọ̀ bọ̀ kiri kan kiri kan gbàtà ló ní wọ́n lè pẹ̀ mí o kò lè já kò pọ́sibù kéèyàn jáde sórí social media táwa yìí kó o sọ̀rọ̀ lórí social media kó lóòní gbé sí àbí káwọn èèyàn má sọ̀rọ̀ sí kò possible àwọn èèyàn á yiri ẹ̀ wò ibi tá a bára wa nìyẹn ìdí nìyẹn tí ọ̀rọ̀ mílíkì yẹn fi jáde kì í ṣe pé mílíkì yẹn ọ̀rọ̀ the eh, voice no ẹ gbọ́ yẹn kò déédéé jáde we were even trying to help Muideen but nígbà tẹ̀mí gbọ́ fetí ara mi gbọ́rọ̀ mílíkì yẹn ni mo sọ pé no mi ò mi ò support Muideen mọ́. ẹ gbogbo bó ṣe wà TikTok tó padà bọ́ sórí TikTok yẹ́rìí pé ọ̀rọ̀ àwọn àpapọ̀ náà sì jáde bẹ́ẹ̀ dáa àwọn mìíràn tí sì kan tó kà wá gbogbo ń ṣe títọ̀ tó ṣe títọ̀ ọ̀ǹtì tí pásítọ̀ kan sọ pé òun fẹ́ wà lọ pé kò mọ Jésù òun fẹ́ fi Jésù mọ́ tó máa fi Jésù mọ́ òun ò dá padà sọ̀dọ̀ àgbàlá mùsùlùmí lèmi ó ti yé yín. bọ̀gbà tẹ́yìn wá jẹ́ mùsùlùmí tí pásítọ̀ kan sọ pé òun fẹ́ lu àlọ́ òun fẹ́ fi ọ̀nà òun fẹ́ dá padà sọ̀dọ̀ àgbàlá kí ẹ̀yin ò ṣe sọ wípé wáì tó fi sọ pé nìkan lépa ẹ̀mí ẹ wáì tó ń sọ̀rọ̀ burúkú nípa arákùnrin ìgbésẹ̀ wo lẹ̀yin gbé sà. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù gbogbo àti Muyideen fi sọ̀rọ̀ yẹn àwọn ò mọ Muyideen rìn ọ̀ǹtí tó tó padà sí tó tó tó tó tó pàápàá àpò náà sọ wá Muyideen rìn ó ti ń ìgbà tí wọ́n dẹ̀ pé Muyideen padà lọ sí lọ padà bá ní tí wọ́n kọ́kọ́ stop ni pé kí Muyideen ọmọ sọ̀rọ̀ lójú social media iṣẹ́ táwọn àfáà ṣe lórí ẹ̀ nìyẹn kò stop náà. wọ́n ti mú ìdí ìlọ́wọ́ mú dé ẹ máa gbọ́ ẹ máa gbọ́ wọ́n ti mú ìdí ìlọ́wọ́ mú títọ àwọn nǹkan tó sọ lẹ́nu gọ́mẹ̀ta yẹn àwọn àfọ̀gbà mú ìdí láàyè kó lọ́mọ ṣe báyẹn lórí social media. ṣùgbọ́n wọ́n interview ẹ̀ ajígidé interview ẹ̀ lórí show ẹ̀ náà tó ń parọ́ fún wọn. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ní first day bíi second day kó dọ́dọ̀ tí àfihàn dà sọ́dọ̀ òun nìyẹn lọ̀rọ̀ yẹn wáyé lẹ́yìn ìgbà yẹn fún ìgbín sí tiktok tó tún padà lọ sí stop mi yọjú mi kó lọ sí ẹ àwọn àfáà stọọpù ẹ tẹrẹ àwọn àfáà tẹ ń pè yẹn ajínigbé alìgbìnrin alìgbìnrin wọjà yẹn wọn sì níbi ìbàjẹ́. ẹ ẹ lẹ́nu yín àfáà mọ èyí mufti iṣẹ́ májẹ́ta ẹ jẹ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. wàláì mo ń kọ́ náà gba wàláì mi ní pé wàláì lórí irọ́ ó ti yẹ yín. tó bá jẹ́ pé ẹ máa gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ àti ní òdodo àwọn mùsùlùmí tẹ́ sọ yẹn wọ́n wà lọ àwọn tẹ́ dárúkọ àwọn adégínní àrègínní àrègínní wọ́jà àti sèyíkì fọlọ́ọ̀ṣọ́ tó bá jẹ́ wípé wọ́n wà wọ́n wà wọ́n tọ̀ gẹ́gẹ́ bí ìlànà tí ànábì fi sílẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ fún ẹ̀yin mùsùlùmí pé kẹ́ ẹ tọ̀ ó ní kẹ́ ẹ lépa àlàáfíà wọ́n ní ẹ̀sìn mùsùlùmí ẹ ní ẹ̀sìn àlàáfíà ni tó bá gbé lóòótọ́ àti òdodo ní ẹ̀sìn mùsùlùmí jẹ́ ẹ̀sìn àlàáfíà ìgbésí àlàáfíà wo ni àwọn tó jẹ́ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ṣe ìgbésẹ̀ àwọn náà gbé. ẹ jẹ́ n sọ ìgbésí àlàáfíà àfẹ́ hmm. gbé. tẹ́ ẹ fẹ́ gbé àbí tẹ́ ẹ ti gbé lẹ́yìn tẹ́ ẹ ti bà nǹkan jẹ́ tán. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìgbésí àlàáfíà tá a fẹ́ gbé. nígbà tí ọ̀rọ̀ pé ẹ̀mú ìdí nì ntí à ń tí a kọ́kọ́ sọ nígbà tí mo jìnnà sí ọlọ́sọ́dọ̀ human rights n tó kọ́kọ́ wà ní tébù tẹ́ kọ́kọ́ gbé sórí tébù òun ni pé kí wọ́n pè jókòó kí ni ẹ máa ń pè. jókòó àlàáfíà. kí ni ẹ máa pe, pè sí eh, o mẹdíèt ó ti yẹ ìjókòó mẹdíèt ni wọ́n lè láti ní ìgbésí àkọ́kọ́ mẹdíèt làwọn lọ́ọ̀yà yẹn kọ́kọ́ sọ pé ẹ̀já mẹdíèt lórí ọ̀rọ̀ àgbàlá igun àgbàlá igun mú ìdí ẹ̀já bọ́sì kankan jókòó sọ̀rọ̀ pọ̀ ìjókòó táwọn àfa táwọn àfa fẹ́ gbé tẹ́ fẹ́ gbé gbà táwọn lọ́ọ̀yà fẹ́ gbé nìyẹn tí ò sí ajínigbé níbẹ̀ ìjókòó àlàáfíà tí wọ́n fẹ́ gbé nìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe gbé ìjókòó àlàáfíà yẹn wọ́n ra ti àgbàlá ni àwọn òmùdéèsì àwọn kò lè mú déèsì ìgbà yẹn ni wọ́n sọ̀rọ̀ lórí pláfọ́ọ̀mù yín yàrá ti pé kí àgbàlá ó lọ competition against mú ìdí nì bí ìjọ kejì ìjọ kẹta ni wọ́n rí mú ìdí nì ní ẹ́ pòsì lẹ́ pòsì àgbàlá jibre pẹ̀lúgbò ọlọ́pàá. ta ló pòsè ṣé ẹ níbi tẹ́tí má ẹni sùúrù ẹni bí ìfẹ́ ká máa gbàgbé ẹ jẹ́ ká máa pọ́ọ̀sì ẹ̀ tẹ́ bá yìí sọ̀rọ̀ má máa fọ̀rọ̀ ni ká má gbàgbé ṣe rí ta ló pòsè. náà bí tẹ́ ẹ sọ yẹn èmi kọ́ ni ẹ lérí lórí iṣẹ́ mi mi ò pòsè kì í ṣe wípé àgbàlá Gabriel kì í ṣe pé ó lọ sọ́dọ̀ àgọ́ ọlọ́pàá nígbà táwọn èèyàn sọ̀rọ̀ wọ́n béèrè ìbéèrè yẹn lórí iṣẹ́ mi èmi rò mí mo dáhùn hmm. ṣe rí tó ṣẹlẹ̀ ni wípé the former co uh, commissioner of police for your state ó ti wọn ẹ máa rántí pé àwọn èèyàn wọn ti wá sí àwọn ọlọ́pàá ti fún ọláwọọdù rí tán ti wá tán ti lọ síbẹ̀ rí tán ti meet pẹ̀lú yes ẹ rántí ṣe nígbà tí the new commissioner of police dé mo rò wípé lára àwọn tó ti wá fún coxy visit tán ti bá ìwé tán bá nílẹ̀ hmm. àwọn èèyàn ṣàì láti sọ wípé eh, meeting the new CP ibẹ̀ náà ti pé Àgbàlá Gabriel ìgbà tó pe Àgbàlá Gabriel Gani Gabriel ní láti pé àwọn ní kó wá meet CP láàrin èmi àti Àgbàlá Gabriel ní ọ̀rọ̀ tó ń sọ yìí ni mo sọ fún yìí yìí o wọ́n wá ní àwọn tiẹ̀ kọ́kọ́ pe CP àwọn wá pè CP wá sọ pé àwọn ní àìjọ ní kí n wá ń pè à rárá mi ò sí ní eh, Ọ̀yọ́ state mọ́ wọ́n ti gbé mi lọ sí state báyìí báyìí ó rẹ̀ pé the new one yẹn ló fẹ́ meet yín meet and greet ni kì í kò tiẹ̀ lọ síbẹ̀ láti lọ complain anything àwọn tó invite ẹ̀ òun kàn lọ rí wọn ni ẹ máa sọ̀rọ̀ yìí lọ. ṣé wàá rí meet and greet yẹn bí àgbàlá ti wá kó ní meet and greet yẹn ìyẹn post ẹ̀ sórí social media ó ti yẹ yín mm. nítorí máa tẹ̀lé fídíò nítorí máa tẹ̀lé fídíò àgbàlá yẹn ìní pé DSS have arrested Muyideen. ta ló sọ bẹ́ẹ̀ àwọn yẹn bẹ̀rẹ̀ sí pé. ẹ ṣe ọ̀rọ̀ social media lẹ ń gbàgbọ́ mo ń gbọ́ ọ̀rọ̀ yín so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé kíní yẹn. ẹ bọ̀gbà tó bá ẹni sùúrù táwọn èèyàn bá wá ń gbérú ọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ yín náà nikùn wà bóyá ẹyọ ẹ̀yọ́ ṣe bọ́dọ̀ yín ni Muyideen wa ẹ̀yin ní access Muyideen ṣe bí ṣé wọ́n wá gbé níbi tẹ́yìn àní tó yẹ kẹ́yìn èyí tẹ́ ẹ mọ̀ bí sí wa ṣe bó yẹ kẹ́ ẹ pé nọ́ọ̀bẹ̀ ni ẹ̀ ló Muyideen ṣé wọ́n ti gbé ẹ. ẹ ni Yahaya Gambarì sọ wípé dss wọ́n ti lọ wọ́n ti competition against the wọ́n ti competition against muidini dss gbé muidini ok n tó jẹ́. bọ̀ṣẹ́ gbọ́ lẹ́nu ṣe é mọ̀ pé muidini nǹkan tó bá yín lórí social media ló máa sọ àbíkẹ́ sorry yàyà bọ̀ṣẹ́ gbọ́ lẹ́nu tèmi ṣe é gbọ́ ní ẹrú iṣẹ́ òtí tèmi ẹ máa gbọ́ kó pọ́n dandan kí wọ́n á gbọ́rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ yìí kí wọ́n tó ojú méjì wọ̀rọ̀ àti wọ́n tó ojú kan wo ọ̀rọ̀ yẹn ok ní tó sáré tó ń bí ọ̀rọ̀ ni mò ń sọ yẹn o. mo ń gbọ́rọ̀ yìí. àmọ́ ìdí wọn á sọ wípé wáyé tó wọn wà á di ọ̀daràn wáì tí Àgbàlá Gabriel tó lọ tó lọ compete against òun ni ló fi lọ bá human rights pé kí ló ń fẹ́ ṣe ní tó fa tí Muyideen náà fi lọ sí so tó fi lọ sí so nìyẹn o ó ti yé yín hmm. ní tó fa ní ìjókòó àlàáfíà ló ṣáájú ní ẹni pé pé lọ́wọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ nǹkan tí yẹn ṣẹlẹ̀ nìyẹn ẹjẹ́ gbó lórí ẹjẹ́ gbó lórí. kẹ tó máa tẹ̀síwájú sà ṣe ń gbọ́ mo sì mú ṣe Manchester kó tó di wípé gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ bí tá a bára wa dé lónìí tẹ́ ni wọ́n ń gbé ìgbésí àlàáfíà báwo lẹ ti fẹ́ káwọn èèyàn ṣe nígbàgbọ́ pé wọ́n ń gbègbè sí àlàáfíà nígbà tí àáfàá lẹ́gbàá tó jáde tó ní mú ìdí òtí ẹ̀rọ́bìnrin gidi fẹ́ alọ́jọ́ ní fibroid ló lọ gbé nínú statement yẹn ìgbésẹ̀ wo lẹ́yìn mùsùlùmí gbé láti ẹ̀yìn tẹ́ tẹ́ support Muyideen láti condemn heart yẹn wípé kì í ṣe ìbùkún nìkan lobìnrin tó máa kọ́kọ́ ní fibroid àìmọye àwọn obìnrin tó ní fibroid tó ń gbé ní wọ́n dẹ̀ padà finú ṣoyún wọ́n padà fi ẹ̀yìn gbọ́mọ pọ̀ ǹjẹ́ ó dáa nínú ẹ̀sìn Islam nínú kálá ń tẹ̀lé ànábì ká sọ wípé àwa ń fi irú nǹkan báyẹn tó jẹ́ pé òun kọ́ ló ṣẹ̀dá ẹ̀ sínú ara ẹ̀ tó jẹ́ pé kò mọ̀ọ́mọ̀ tó jẹ́ pé kì í ṣe àfọwọ́fẹ́ ẹ̀ sínú ara ẹ̀ káwá fi bú obìnrin pé irú ìyàwó mú ìdí ìyẹn kò tiẹ̀ rí ìyàwó mú ìdí ẹ̀ náà kúkú lóbìnrin gidi fẹ́ àáfàá lẹ́gbàá yín ló sọ bẹ́ẹ̀ o ìkan lára àwọn spíkà yín ìkan lára àwọn àáfàá yín tó yẹ kó wà wájú báyìí kó máa pèrun kí àwọn máa gbèrun káwọn èèyàn máa kírun lẹ́yìn ẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ o. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ dà ó ti yín kò dà ó ti yín. God bless you. ṣùgbọ́n ṣé ẹ bá wí. agbègbè ibi tá a bára wa èmi ò bá mi ì bá wí. ó yẹ kẹ́ ẹ bá wí sà. ẹ máa gbọ́ mi èmi ò bá wí èmi ò bá wí tẹ́ra gbègbè ibi tá a bára wa ìlú fa ọ̀rọ̀ yẹn ó sọ ọ̀rọ̀ yẹn ò dáa ẹ̀rọ sáà ẹ̀ àdúgbò wọn sọ pé ẹ bá fi nǹkan kan fún yàn ó yẹ ẹnìkan lọ ẹ̀wọ̀n ó fẹ́ wọn bú ó ṣe kinní kò fi kinní kan bú wọn ní kó tó kú láyé tó o bá túbà irú rẹ̀ ó sì nígbà tó o fi kú yànjọ padà sí wọn. àmì àfa ẹ àfa àlẹ gbà tí o ti gbọ́ tó o bá ti túbà yìí nǹkan mo sọ bẹ́ẹ̀ o. tó o bá ti túbà yóò túbà tó o bá ti túbà wọn ní kó fi kú yànjọ yóò padà sí wọn náà tó àjẹsọ̀ ká fi nǹkan tí ń ṣe èèyàn lẹ́gbọ̀n ọ̀kan ká fi kú yàn ẹ̀sìn wọ ẹ̀sìn yẹn òfin yẹn rán wa tó yẹn dúró bẹ̀ yẹn àdókò àlàáfíà yẹn kọ́kọ́ ń gbé tó fi padà bó ṣe dà yẹn. ẹ máa gbọ́ tó bá jẹ́ pé ìjókòó àlàáfíà ni wọ́n ń gbé the first video tí Ajíginí ṣe fídíò yẹn ò dáa Muyideen díẹ̀ ń parọ́ Muyideen sọ wípé. ẹni sùn ẹni sùn ẹ má sọ pé Muyideen ń parọ́ ṣe ẹ bá sọ pé Muyideen ń parọ́ yẹn ẹ ní jẹ́ ká débi tá à ń lọ. ok Muyideen ò parọ́ ó ní pé pásọ Gabriel bá ń sọ yìí náà gbàgbọ́. ẹ máa gbọ́ mo bèrè fún sí Manchester wọ́n bá sùn ṣé Àgbàlá Gabriel bá sùn lóòótọ́. ọ̀rọ̀ tá ọ̀rọ̀ tí ò ṣojú wa lọ̀rọ̀ yẹ ó ti yẹn. ẹ̀bọ̀ kílẹ̀ tẹ̀sí wá tàn mọ́lẹ̀ tí gbogbo iṣẹ́ wá ń rún tọ́jú wá ń rún bí ẹni rún gúgúrú. ẹ ní sùúrù ibi tí mo fẹ́ kúnlẹ̀ mo fẹ́ kúnlẹ̀ sí gangan nìyẹn kẹ́rí ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò ṣojú wa ọ̀rọ̀ tó jẹ́ pé ẹni tó wà ń bẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ni ọ̀rọ̀ yẹn tẹ̀ lọ mm, mm. Àgbàlá Gabriel ìyàwó Muyideen àti Muyideen ṣé gbogbo àwa aláyọnusọ yòókù pé ẹ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn táwa fẹ́ sọ agbọ́dọ̀ mọ sọ pé ká máa kóòtù Muyideen pé Muyideen sọ pé ìní àdánwò yìí òfin ní jẹ́ títí wa. Hmm, lè escape ẹ̀. lọ́dọ̀ eh, yes ìlànà yes ìlànà òfin ìlànà òfin ní jẹ́ títí wa Muyideen sọ pé ó ti yẹ yín tó bá jẹ́ pé kò ṣe pé mú ìdí nì. èyí tẹ́ bá support mi nìṣẹ́ láfẹ́ mọ iye ẹ̀rí mi báyìí. lọ́nà kò sí ìkan kò ṣe pé èèyàn kò ṣe pé èèyàn yẹn ṣe rí ogún ní wọ́n ń sìyàn mú ètò òsìyàn jà tẹ́ ẹ̀jẹ̀ rí ẹjẹ́ bá ṣe àbòsí ẹ̀ tẹ̀ ń gbọ́ tó ẹ̀jẹ̀ mú ìdí nì tẹ̀ bí lórí ọ̀rọ̀ pé ó jẹ́ kó parọ́ má gbà lájú ẹ̀jẹ̀ mú ìdí parọ́ má gbà lájú ó yẹ ó jẹ́ mú fíìmù ó jẹ́ ó dábọ́ rìṣẹ́ torí ó jẹ́ ọlọ́ọ̀ni kò sí gàgá kankan láàrin òun àti ẹni tí wọ́n bá ṣàbòsí sí kẹ́niyàn ó sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ni ó ti yẹ yín kẹ́niyàn mm. ó sọ̀rọ̀ kọ́nà kóhun dẹ́ fàṣẹ sí kan tẹ́niyàn bá sọ ni tọ́lájẹ́mù ìdí ìparọ́ mọ́yàwó tọ́lájẹ́mù ìdí ìparọ́ mọ́yàwó ẹ̀ ni rìpàkọ́sàn rí ọ̀padà bá mú ìdí tó bá jẹ́ pé rọ ni mú ìdí pa ṣùgbọ́n tọ́lájẹ́mù ìdí ni ò parọ́ ogun ni mo ń sí ìyẹ̀mú èpè òsì yẹn dà ẹ̀ tí wọ́n dẹ̀ ní sẹ́mọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ó ti bó bí tọ́tọ́ yẹ kátàlá kọ́kọ́ sọ̀rọ̀ yẹn àgbàlá ò sọ. Ah, ìgbà ìjọ tó yẹ náà tẹ àwọn kápọ́ọ̀tì tó fẹ́ parí ìjà tó kọ́kọ́ lọ ọbẹ̀ tó yẹ kó lọ àwọn náà ò gbé gbèsè ẹ máa gbọ́ sẹ́ni wà yìí bíbélì tẹ̀mí ń sìn bíbélì tẹ̀mí ń kà àti jésù táwa ń gbàgbọ́ táwa jẹ́ mùsùlùmí bí a ṣe ń dáríjì ẹ̀ṣẹ̀ bá a ṣe ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá má wàá fà wá sínú ẹ̀dẹ́wò ṣùgbọ́n gbà lọ bèrè sí i ṣe rí níwọ̀n ọ̀gbà tí Àgbàlá Gabriel tó ti jáde káwọn ẹ wá wo ojú mi dáadáa tẹ bá tẹ̀lé dáadáa níwọ̀n níjọ́ tó ti jáde tí mo ti káwọn èèyàn ti sẹ́ni kí nìyẹn ti pé Àgbàlá ti ẹ má flash mi mọ́ ẹ má sorry ẹ má flag mi mọ́ mo ti apologize o gẹ́gẹ́ bí abiọmọ torí èmi náà bí tèmi mo fẹ́ káwọn ọmọ mi ganú ayé mo fẹ́ kèmí gan sì mi ò tí ì ga rárá èmi gan ò tí ì dìde mo fẹ́ ga mo fẹ́ ga jù báyìí lọ hmm. mi ò sì ní mi ò fẹ́ kéèyàn já mi bọ́ nígbà tí mo bá débi ògo mi mi ò fẹ́ káwọn èèyàn náà já ọmọ mi bọ́ nígbà tí wọ́n bá ń ga ni mi ò sọ pé mi ò ní dúró nídìí pé kí tẹnìkan bàjẹ́ láti join hands pé kí ẹni tó ń ga kí n fà wálẹ̀ mo jáde síta mo dẹ̀ bẹ̀bẹ̀ mo ní gẹ́gẹ́ bí abiọmọ mo lágbàlá débẹ̀ ó ti apologize gbogbo àwa tá à ń bínú ẹ ká fi ọwọ́ wọnú ẹ ká gbàgbé ẹ ká dáríjì ṣé ẹ gẹ́gọ́ tí mo sọ èmi èmi ti mo ti èmi ti move on mo wá ní ẹ ká gbé ẹ máa gbọ́ sà o mo ti Manchester ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ sà mo wá ní kọ́ ẹ máa àní mo ti sọ àní mo sọ sẹ mo sọ lórí iṣó pé Àgbàlá Gabriel ti tọrọ ọ̀dàrí jẹ́ ẹ̀ṣẹ̀ pípọ́ àwa bínú Àgbàlá Gabriel làwa ń bá jà ni mò ń bá jà ẹ lọ wo ṣó mi mo lè tún padà gé ọjọ́ kan tí ẹ wò ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ èmi ti ṣe nígbà tí wọ́n gbà tí wọ́n bọ́ tí à ń bá Àgbàlá Gabriel jáde torí Muyideen nígbà tá tí Àgbàlá Gabriel dẹ̀ ti apologize Muyideen inú gbogbo wa ti yọ pé ó dá the next ni pé kí wọ́n máa ṣe bí wọ́n ṣe ń ṣe lọ ẹ jẹ́ kí á wá bí gbogbo àlàáfíà ṣe máa jọba nítorí nǹkan tẹ́mi mọ̀ ni wípé bí wọ́n bá ka wọ́n bá ta ilé Muyideen yẹn lónìí owó yẹn ò lè kọ́ ilé mi mọ́ wọ́n máa padà sọ di square one ni wọ́n máa padà padà wọ́n fẹ́ kó padà sọ́dọ̀ òkú sóko àárọ̀ ni gbogbo a lot of things mo rò pé ó ti níyàwó ọkùnrin ti balẹ̀ níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí wọ́n parí ẹ̀ tí àlàáfíà bá jọ tí ò bá tiẹ̀ gbénú ibẹ̀ yẹn mọ́ tó bá tiẹ̀ fẹ́ tà á ibi tí ìfẹ́ bá wà tí ò sí wàhálà à ẹ wo mo ti fẹ́ sún mo fẹ́ lọ sí sáìdì bí i mo fẹ́ lọ máa gbé bẹ̀ ilé mi bóyá kẹ mo fẹ́ tà ó máa lè tà á a lè rówó ẹ̀gbà tó bá yẹ pé àwọn èèyàn wa máa dáwọ́ mọ́ tó fẹ́ tẹ̀síwájú ó máa lè ṣeé ṣe ṣùgbọ́n gbà tẹ́ bá jà nítorí pé àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ lọ padà sọ́dọ̀ àríginí àríginí ló sọ wípé ilẹ̀ yẹn ẹ eh, kíní kan kìnìkan báwọn àti fẹ́ ṣe wọ́n lọ kọ́lẹ̀ sí ọdún kíní kan wọ́n bẹ̀rẹ̀ sí condemn Àgbàlá Gabriel kò sí nǹkan táwọn èèyàn sọ wọn ò sọ ní sọ pé kán parí ẹ̀ pé kí Muyideen lè rí bẹ̀yẹn gbé àbí kó lè rí bẹ̀yẹn tà wọn ò sọ ní sọ wípé òkè Muyideen padà sílé ẹ̀sìn Islam ló fẹ́ máa ṣe máa lọ sí mọ́ọ̀sì kẹ́ ẹ wá mú lọ sí mọ́ṣáláṣí kan tó bá wà ládùúgbò yẹn wípé ẹjẹ́ ẹ̀yin jọ̀mọ́ eh, Muyideen bra Muyideen rèé o kò lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ o lóòótọ́ ibi tó gbé àwọn àwọn arábí ló kọ́lé fún o bọ̀ ọlọ́run ló máa ń kọ́lé fẹ̀dà ẹ jẹ́ kó máa wá sọ́dọ̀ o kẹ́ ẹ parí ẹ̀ ṣe bẹ́ẹ̀ arígini arígini ó ń sọ lórí show ẹ̀ ó ń sọ ọjọ́ tó ṣe clarification ẹ lọ wo show yẹn clarification ló ṣe nípa ó sọ bẹ́ẹ̀ ni pé wọ́n pa irọ́ mọ́ Muyideen ni ibẹ̀ ni Muyideen ti ń sọ̀rọ̀ oríṣiríṣi tó ti ń parọ́ ṣe rí àwọn èyí gbogbo tá a bá dẹ̀ ṣe jẹ́ ká máa níbẹ̀rù ọlọ́run the only mistake ṣe rí àwọn mistake ti arígini ṣe ni pé kò ṣe wádìí dáadáa èèyàn máa ń ṣèwádìí ohun gbogbo dájúdájú ni ṣe rí ẹ máa gbọ́ o lórí ọ̀rọ̀ ọlẹ̀ káríkì ni máa sọ wípé ẹ àwọn òfin kọ́ ṣọ́ọ̀ṣì ni àwọn òfin kọ́ mọ́ṣáláṣí ni tí wọ́n bá ti ṣe kíní kan you are condemning the heart ẹnìkan náà jáde lórí pé jọ ṣoore fúnra wọn ni pé òun náà ti ní viewers òun náà kíní kan níjọ́ kìíní àná tẹ́ni òkè ọ̀hún tóun gan tìtì ọ̀rọ̀ ọ̀rọ̀ máa bọ̀bọ̀ Timothy Adégòkè ọmọ èrúwà yẹn tí wọ́n pa ní ilé ìtura kan tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo wa báyìí gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́n la dúró tì ìgbà yìí lòun náà ní fọ́lúwà sí ìgbà yìí náà náà rérò so kì í dẹ̀ ṣe mú ìdí ní first person tó máa kọ́kọ́ kọ́ ilé fún ẹ má gbàgbé ìyá àgbèjà àmàrà yìí ti kọ́lé tiẹ̀ so kì í ṣe pé mú ìdí kẹ́nìkan wa máa sọ pé wọ́n rọra wọn lọ́wọ́ ẹ dákun nítorí ìtọ́lọ́ ṣó jọra wọn àní sẹ́ni mọ́mẹ́ǹtì yẹn mo expect Oríyọmí Hamzat tó bá máa sọ̀rọ̀ sí Àgbàlá Gabriel kó sọ̀rọ̀ sí pé wọ́ Àgbàlá Gabriel wòmí o má jẹ́ ń wojú rẹ̀ o lè sọ̀rọ̀ sí nítorí bí àbúrò ló jẹ́ sí ẹ o kì í ṣẹgbẹ́ Àgbàlá Gabriel Àgbàlá Gabriel is just thirty one years ó yẹ kó Oríyọmí lè condemn àṣẹ pé ibi tó kù díẹ̀ káàtó sí rèé kó o dẹ̀ sọ títí ẹ̀ fún játa arán fún arán játa aràn fún aràn Muyideen wá wá wá wá wá kò wá mí pé kò wá máa borúkọ ẹ̀jẹ̀ káàkiri kò mí ní pé kò wá máa pariwo kò wá máa parọ́ mọ́ o lóòótọ́ ibi tá a ti fọ́ tiẹ̀ ni pé kò yẹ kó nẹ̀ kẹ́ ẹ wá sọ tiẹ̀ fún ẹ sọ ti Muyideen fún kẹ́ ẹ wá bá wọn parí ẹ̀ wọ́n àìtẹ́ ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ibo níbi tá a bára wa náà ni àbámá bára wa bẹ̀ wọ́n àìtẹ́ ẹ̀ parí ẹ̀ àjíǹde ni wọ́n gbé mú ìdí ìjókòó ìyá ẹ̀ náà máa ń ṣépè ni ìyá ẹ̀ náà sọ̀rọ̀ ìyá ti gbàgbé ọ̀mù ti gbàgbé ìṣẹ́ ìyá ti gbàgbé ẹ̀jẹ̀ kìnnà rẹ̀ ilé rẹ̀ ah, ayé mi ti dá iná mi ò kọ́ rúbà yìí eh? mú ìdí àti ọkọ̀lé ìyá náà ti gbàgbé ẹ jẹ́ fẹ́ sọ tòótọ́ o ẹ má bu ẹnibọ̀dì ẹni ò bẹ́ẹ̀ níbọ̀dì ọ̀rọ̀ pé mi bẹ́ẹ̀ níbọ̀dì kọ́ bí àlàyé lájọ ṣe fúnra wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ abùkún ni wọ́n ní abùkún ẹrù ẹ wọ́ ó ní òkè ló ń wò òwò sàlẹ̀ kó tó di pé ìbùkún jáde tó wá ń gégùn tó ń gégùn tó ń sọ̀rọ̀ burúkú tó ń sọ̀rọ̀ òdì lónìí kò yẹ ká bára wa níbẹ̀ ẹ jẹ́ ká sọ tòótọ́ o. ok tí àlàáfíà wa sálàáfíà wa di àfẹ́bà ẹni wá sọ̀rọ̀ lórí. ok ẹni aná ẹni sùúrù ṣẹ́yìn ti ṣẹ́yìn ti fi àlàáfíà ní báyìí. because yín ló kù sí o ẹ máa gbọ́ kò sí kò sí kò sí kò sí ọwọ́ Muyideen Àgbàlá ló kù sí. ọwọ́ Muyideen Àgbàlá ṣé tó bá ẹ máa ẹ máa ẹ máa mọ̀dà mú fún tó bá yẹ pé Muyideen bá fi àlàáfíà ó kù sọ̀wọ́ ẹ̀yìn tẹ̀ǹtẹ̀lé ẹ mọ̀ dí irú voice note tí Olúṣọlá Yusuf ń play yẹn ẹ̀yin gangan fúnra yín bọ̀dà mú fún Manchester mufti Manchester ẹ ṣe sọ fún Olúṣọlá pé kó play ẹ̀ délẹ̀ pé à ah, kò dá o kílódé tẹ́ yẹ pé kíní yẹn ò délẹ̀ ó kan ẹ kan sọ̀rọ̀ ẹ̀dẹ̀ gé ó yẹ kẹ́ ẹ pílì ẹ̀ délẹ̀ kílódé tẹ́ sọ bẹ́ẹ̀ sà gbogbo yín lẹ gbà wọlé ẹ bá kúrò lórí fóònù wá dùn mí o ṣé ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa dáadáa sà mo ti ń padà gbọ́ yín báyìí. so ṣe ẹ ní kílódé tí wọn play fídíò yẹn délẹ̀. ẹ bẹ́ẹ̀ ni voice note yẹn kó bá wa tẹ̀ kó bá wa ká gbọ́ tán. bóyá wọn bá tó wà lọ́wọ́ wọn. bó ègbòdà mufti ó yẹ kẹ́ ẹ ti mọ̀ papò sí wà ń bẹ́ẹ̀ ọlọ́run wàá sọ wá eh, ok ok ok ok so. Eh, wọ́n sẹ́ mọ̀ pé Muyideen ti ń sọ̀rọ̀ yẹn sẹ́ sọ nínú fídíò táwọn á play ìdí tó fi sọ bẹ́ẹ̀ yí pé pé òní di five million pé wàá lọ fẹnu approve ẹ̀ padà á ti mọ̀ ìdí tó fi sọ bẹ́ẹ̀ oníwọ̀n ni wọ́n support ẹ̀ kílẹ̀ tẹ̀yìn ò wá dúró ní ìdúró ṣe rí mo ẹmọ tó ṣẹlẹ̀ sà ṣe rí mo expect ẹ̀yin àwọn èèyàn yín sà the voice note yẹn tí Muyideen sọ yẹn kẹ́ ẹ má fojú àbòsí wò nígbà yẹn kẹ́ ẹ jókòó sà káwọn èèyàn yín kẹ́ ẹ wò dáadáa kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò pé Muyideen ló fẹnu ara ẹ̀ sọ kínní gbogbo àwọn nǹkan tó sọ kẹ́ ẹ wá pé Muyideen lẹ́yìn kan òun kan lẹ́yìn tẹ́ ìgò ẹ̀yìn tẹ́ ẹ wá Muyideen. ẹ máa sọ ṣe rí madamu sọlá yìí tẹ̀ ń sọ yẹn mm. gbogbo nǹkan pátápátá ni madamu yẹn ti madamu yẹn ti. olùṣọlá yusufu olórí alábòsí ṣé torí mi ò fi kí n sọ̀rọ̀ sí àǹtí mi àǹtí mi ni àǹtí mi ń ṣe àbòsí yé bí ah! yéé ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. bí kán bá tẹ èèyàn jẹ́ bí nǹkan kan níṣẹ́ táwọn máa ń ṣe ṣó wọn yẹn thirty four views wọn yẹn wọ́n ṣe ń lò yẹn náà dáa. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ní tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ tí wọ́n fi dé òdodo ọ̀rọ̀ yẹn múlẹ̀ lọ́dọ̀ mi ó ṣe nǹkan tó kéré. irú irú òdodo wo ẹ ní sùúrù sà òdodo mo fẹ́ kó òdodo tó fi múlẹ̀ ni ẹ má ká má bàa ṣìnà òdodo kí ni. wọ́n béèrè lọ́wọ́ mú ìdí ọjà ayé ti ìgbà tẹ ẹrù tó bẹ́ẹ̀ tó tó ń sọ ìtọ́ ṣé rọ́bìsì kò ń sọ tí mo dídẹ́ ń fi gbogbo gbà gbà tó wá sọ fún ẹ bẹ́ẹ̀ náà ló kọ́ lọ́wọ́. kò ṣe kò ṣe gbé ẹ kó ṣo ẹṣọ fídíò náà kó gbé kó gbálù kúránì kó fi búra lójú gbogbo ayé kó lè fẹnu ara ẹ̀ sọ bó ṣe máa jẹ́ fún bó ṣe máa rí fún gbèsè ayé káfíńdájọ́ lẹ̀ sọ́dọ̀ àlá àtọlọ́run táwa jésù kristi pè. tó tó èmi mo sọ̀rọ̀ kan ní bóyá bíi last pé tó bá jẹ́ pé mi ni Muyideen màá gbogbo ọ̀rọ̀ yẹn lẹ̀ tó bá yẹ pé mo ní kápá kí n sọ fún Muyideen nìgbé Muyideen fi gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ lọ tọ́nà ó ṣèdájọ́ láàrin tọ́nà ó ṣèdájọ́ láàrin gbogbo torí bá a dá láyé sẹ́nu rẹ̀ náà ṣe yìí bá a dá láyé akàn ẹjọ́ rọ́bìsì là ń dá ọlọ́run ó tún dá hmm. ó ti yẹ yín bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sáláre bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sáláre láyé ń bí ọlọ́run ní bẹ́ẹ̀ àrẹ́fẹ́lẹ́ bí tó ìjẹ́ yẹn clear so ẹja gbó lórí yẹn lórí pé ìyàwó kristi wá ó wá ń ṣépè ó ṣépè fún yàn. àdàbí ṣe bẹ́ẹ̀ muslim náà sọ pé dàbí pé àdàbí pé kì í ṣe pé àdàbí ló ṣe ìfẹ́ ìfẹ́ náà máa ń ṣàdàbí. àtẹwá aládàbí yẹn ló wàá lo àdàbí yẹn lórí yàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lórí ó wá mú àdàbí rẹ̀ tó wá ń ṣe yẹn ó wá mú àdàbí yẹn lọ sórí àwọn tí wọ́n ń sọ̀pọ̀ tìwú ìdí nìkan ránpọ̀ ìdí nìlọ́wọ́ ṣé kí wọ́n. ẹ máa gbọ́ o ẹ ó sì fi bọ̀dà bọ̀dà mufti Manchester ó sì klọ́ọ̀sì sí o tó bá ti jẹ́ wípé o. tọ́jú pé Muyideen ẹ ó ní tọ́jú ẹ máa gbọ́ sà ó ní tí Muyideen sọ yẹn tó sọ yẹn tó bá ti jẹ́ pé lóòótọ́ ló máa ràn yín tí ò bá ti kí ń ṣòótọ́ kò lè ràn yín kí ló ń bà yín lẹ́rù kò ní dọ́dọ̀ yín ṣẹ̀fẹ̀ sọ pé kò kàn yín nà án tó sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ni ó ẹni tó sọ̀rọ̀ náà lè pè máa mú pẹ̀lú ẹni tó sẹ́pẹ̀ fún akófìwò sẹ́nu èpè ò lè mú àwa ó ti yẹ yín. ẹ máa gbọ́ bùràmù tí ẹ ti ń ṣe ìbùkún gbọ́ o ọ̀rọ̀ tó sọ ọ́ ní kílọ̀sì tó bá jẹ́ wípé. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ fèsì ìbùkún bọ̀ ìbùkún sọ́jẹ́ ti bọ̀ tí ẹ ran mú ìdí ìlè lọ́wọ́. tó bá ti jẹ́ pé rọ́ ló ń pa ẹ̀ sọ yẹn. ẹ máa gbọ́ no no no no ó sọ ọ́ lórí program gbọ́n tí ẹ ran mú ìdí ìlọ́wọ́ wọ́n ti ń fún lọ́wọ́ yẹn ṣé kí àwọn èèyàn náà wá sọ fún àti fún ẹ̀yìn náà. ẹni ṣé orí sórí ètò mi ló ti sán. ó sọ lọ́dọ̀ pẹ́pẹ́pẹ́ sọ lórí ètò ìbá ẹ má ẹ ṣẹ́rí tí nǹkan ẹ má tó ṣẹlẹ̀ ẹ má gbé ṣó mi ìwà sọ́dọ̀ ti tèmi èyí tèmi ń sọ tí mo analyze yìí tó ṣẹlẹ̀ lórí ṣó tèmi ni kẹ́ ẹ sọ ah. ìtọ́rí ìtẹ́yìn sọ yẹn èmi ò gbọ́ níbí ẹ̀yin ẹ̀sẹ̀ kó sọ kò mí. a padà lọ sọ lórí tó yìí Emma, Emma, go sa Emma, Emma, máa ẹ máa gbọ́ra Manchester move gbọ́rọ̀ mi in tó sọ níbí òun làwa ń sọ̀rọ̀ lé lórí in tó dẹ̀ sọ ni wípé àwọn oní tó bá jẹ́ wípé òótọ́ ni pé Àgbàlá Gabriel bá òun sùn ó wá sí ó wá sọ̀rọ̀ pé ó fi close ó lati pé láti eh eh mu ti kẹnu ife so. títí di òní on the 5th of September To ba ti jẹ́ pé ọkùnrin mi ri ìhòòhò rí àbí ogun àyà rí ó fi close yẹn sí i ó ní ìbá yala yálà àgbàlá gbígbẹ tàbí ọkùnrin ori ó ori abi orí àbí ó o àyà orí ó dẹ̀ fi àdàbí sí tó bá wá jẹ́ wípé ó ní tó bá jẹ́ tó rí ó sọ ní tí ò bá rí ní bó ṣe máa rí fòun sọ ó ní ṣùgbọ́n tó bá ti wá jẹ́ wípé ni mú ìdí ìpamọ́ òun tí àwọn èèyàn dẹ̀ ń gbé káàkiri àtàwọn tó ń bá a pín àtàwọn tó ń sọ̀pọ̀ọ̀tì ẹ̀ irọ́ àtàwọn tó láti borúkọ ǹjẹ́ ó sọ pé báyìí ló ṣe máa rí fún wọn. ẹ ṣe sà tó bí tẹ́lẹ̀ ò bá ti sọ̀pọ́ọ̀tì irọ́ ló ń tẹ́ ẹ máa gbọ́ tó ẹ pé ẹ máa gbọ́ sà tó bá jẹ́ pé client tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì sà tó ẹ pé lórí irọ́ ló wà gbogbo èpè yẹn kò ṣe kò lè ràn yín àtẹ̀yìn àti ẹni tẹ́ gbé dání kò lè ràn yín ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé client tẹ́ gbé dání ó parọ́ mọ́ ìbùkún ni tẹ́yìn ò ah mi ò mọ o ìyá le díẹ̀ láti sọ o. ẹ máa gbọ́ ẹ má ti rí kẹ́ ẹ fọ̀rọ̀ yẹn ẹ má ti rí kẹ́ ẹ sí ẹ tí ó bá parọ́ tó bá ṣàbòsí dandan ni kékeré ọjà èsì oúnjẹ tó bá parọ́ tó bá ṣàbòsí tó ẹni mò ń ṣe parọ́ ṣàbòsí èsì ọjà tí kòkó bá parọ́ tó bá ṣàbòsí èsì ọjà ìdí mi bẹ́ẹ̀ tí kòkó yọ kó nú ọ̀rọ̀ rẹ̀ tẹ̀ ń lọ àwọn kan ní àwọn kan ní ọ̀ràn kòkó lọ́wọ́ lórí ètò mi èmi ò ní kẹ́ mọ̀ràn mú ìdí ẹni sùúrù o èmi ò ní kéèyàn mọ̀ràn mú ìdí lọ́wọ́ o ṣùgbọ́n pé èmi ò ní ò sọ pé kẹ́ mọ̀ràn mú ìdí lọ́wọ́ ṣùgbọ́n tá à ń sọ ni wípé ìdí ìbùkún gbé wá tá a wá ṣe clarification voice note yẹn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ voice note yẹn là wá sọ tẹ bá rí tẹ bá wo ẹ̀ẹ́kan tí mo fi tag show yìí tẹ bá rí caption yẹn ọ̀rọ̀ voice note láwa ongoing voice note láwa analyse gbogbo ègún yẹn ó dẹ̀ ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yẹn gbọ́ tí wọ́n dẹ̀ pín àwọn lónìí torí èmi ò gbàgbọ́ ń tèmi. ẹ máa tẹ ẹ rí tẹ báwọn yẹn tẹ báwọn yẹn bá ta báwọn yẹn bá ta ọ̀rọ̀ méjì ìbò tó bá ti ní ẹ̀rí tó tó fún wọn láti fi múlẹ̀ tí wọ́n tẹ̀ka. ṣé ẹ̀rí tó wà lọ́wọ́ wọn tí ò plé ẹni sùúrù o ṣé rí ẹnikẹ́ni tó bá máa gba irú nǹkan báyẹn gbọ́ èmi gẹ́gẹ́ ọgbọ́n ọmọ kékeré tèmi o mo ṣe wà ní òtí ìjọmọ sixteen years lọ o èmi gẹ́gẹ́ bí ẹgbẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tòmí èmi á ní pé kán plé e ó yẹ kí ẹni kò sí ẹni tó máa jẹ́ domat gan ẹni tí ò tiẹ̀ tó jẹ́ tí ò tí ò ti ẹ̀jẹ̀ àríǹde gan ẹ́ tó bá gbọ́nu voice note yẹn the next tó yẹ kó ṣe ni pé ẹ̀jẹ̀ bá wa play ẹ̀ sí sálẹ̀ because ọlọ́mọ ṣe wá ní rédíò do máa gbèsè ó yẹ kó ṣe pé play ẹ̀ dé sálẹ̀. tẹ wá rí voice note tẹ wá gbọ́ yẹn voice note tẹ wá gbọ́ yẹn ṣe mú ìdí mú ìdí tó padà ó ti padà fún fẹnu ẹ̀ fún lánàá. àwọn òfẹ́ tó fẹnu sọ ẹ gbọ́dọ̀ mi ẹ máa gbọ́ ìjàpọ̀ sí tó fẹnu sọ sà àwọn ìtí olúṣọlá kọ́kọ́ gbé jáde tí ẹ̀yin tẹ́ kọ́kọ́ táwọn èèyàn ẹ̀kọ́ bí ìmọ̀ ẹ̀yin náà wà lára wọn tẹ́ kọ́ kọ́kọ́ bá sọ̀pọ́ọ̀tì voice note yẹn tẹ́ sọ yẹn tó kọ́kọ́ gbé yẹn àwọn challenge yín ẹbí ẹ̀jẹ̀ sálẹ̀. wọ́n ti ń sọ ẹ máa gbọ́ wọ́n ti ń sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ pé mo ti sọ fún yàrá yàwó mo wọ́n ti sọ̀pọ́ọ̀tì. àmọ́ wọ́n ti sọ̀pọ́ọ̀tì pé ara ẹ̀rí tẹ́ sọ ẹni sùúrù ara ẹ̀rí tẹ́ yìí púpù yẹn tẹ́ sọ kí ẹ̀bẹ̀ mú dání ẹ jẹ́ kí wọ́n gbàgbọ́ sí ilé kò sí ní. òun fún wa ṣẹ̀ṣẹ̀ fún wọn lẹ́rìí láti gbàgbọ́ nítorí pé ìyàwó ẹ̀ jáde nínú iṣẹ́ ọ̀nà òdodo tó sọ wípé nǹkan báyìí báyìí pé kò ṣẹlẹ̀ so wọ́n wá dún wá padà sọ pé ẹ àwọn wá fẹ́ Olúṣọlá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo àwọn èèyàn ọlọ́mọ jẹ̀kẹ́ rẹ̀ rú ẹlẹ́rù Olúṣọlá Yusuf. ẹ máa gbọ́ ó tún wá àbáwọn ìpadà lánàá ẹ̀jẹ̀ á pò lórí àtàìsẹ́mi fẹ́ fún ìyàwó owó ìdí ẹ̀ ń gbọ́ òun ni pé kó mọ̀ sí pé fún ọ tí wọ́n bá ní ọ̀ràn mú ìdí ìlọ́wọ́ ó ti ṣe yín. àwọn tí wọ́n bá fẹ́ pé ó ṣe sìnà àwọn ẹ máa gbọ́ ọ̀n tí wọ́n máa fẹ̀sùn sìnà kàn ọ̀n tí wọ́n máa fẹ̀sùn sìnà kàn pé oníṣìnà ni pé ó sìnà ni ẹ ó sìnà ni ẹ àwọn yẹn ló lè ṣe kó lè ṣe pé báwọn yẹn. àtàwọn tó bìlíìfù àtàwọn tó bìlíìfù pé pásọ Gabriel Basso àtàwọn tó ń sọpọ́ọ̀tì ẹ̀ gbogbo wọn ló lè pè é anybody ní anybody ní right láti believe for anybody. ẹ ẹ ẹ òun náà ní right ẹ ẹ ẹ ní sùúrù tó bá jẹ́ pé báyẹn náà ni òun náà ní right láti sọ̀rọ̀ náà ẹjọ́ wọn ń ṣe ẹjọ́ mo sì Manchester two minutes wọn máa ń lò ẹ ti pẹ́ lórí show mi ẹ wo time tẹsí mi. ẹ ti délé látàrí èmi máa kọ́ ọ̀tí yín dànù sí i mo gbọ́rọ̀ yín forty two minutes ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ ṣe forty two minutes ẹ ti lo forty two minutes lórí ètò mi àkílódé kí ló dé forty two minutes lẹ́ fi sọ̀rọ̀ mú hello hello sir bàbá òjẹ̀sà. pàdé mi èwo lẹ ṣe ṣe ọ. àlàáfíà àwọn máa wá. ẹ kó ètò ẹ kó kó bá lè dáa. àwa nìyẹn. nínú ìlànà ìgbàlá Ọlọ́run. àmín. sẹ́rí ọ̀bọ tó kàn wá tó kàn bláàbì sẹ́rí bíbélì tó sọ pé tí ìwọ bá ṣe rere. tọ́lá pé wàá yọ òbí. Hmm. nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni wọn rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ but your analysis this evening concerning èpè yẹn bó ṣe lọ àti bínàdínà wọn ti máa tẹ nínú ẹ nǹkan tó yí tiẹ̀ yẹn tó fi pè. tó fúnra ẹ tó wà wò pé ṣé kí ni ìbá lọ bọ́ òun <laughs> náà máa jẹ́ nínú mind you kí on ẹlẹ́ran ẹ̀ kó máa padà wá sí eegun bẹ̀rẹ̀ sí ní best food. Hmm. gbogbo ètò kan wá ń sọ tó ń sọ tó ń sọ tó ń sọ tó ń sọ kò lè jáde wá ó ń fẹ́ kọ́rọ́ ó ń fẹ́ kọ́nà ó ń fẹ́ gbangba ni òfin ẹ̀kọ́ ti oṣù gan ó ti jàjọ lójú débi kan tẹ bá nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ débi kan sìn kò fi gbogbo ara sọ pé òun sọ pọ́ńtì Gloria Popsi God bless you bó hmm. ti ń sá ó ti ń sá díẹ̀díẹ̀ èpè yẹn ló ń dẹ́rù bà bẹ́ẹ̀ni jẹrí nǹkan tọmọ yẹn nǹkan tọmọbìnrin yẹn gangan gangan gangan bọlọ ṣì máa ṣètàjọ wọn hmm. gbogbo ẹ̀dákẹ́dà tó bá because ọmọ yẹn sìn you can imagine at her own young age ẹ gbogbo yẹn ń jà fún owó èyí ṣé bàbá kan ìyá kan kọ́ ló bí ọmọ yìí. Hmm. nísìnyí báyìí wọ́n ti gbójú ẹ̀ lédè wọ́n gbójú ẹ̀ lé gbàgbà wọ́n gbogbo ẹ̀ fún that girl is going through a lot. a lot i know. Herself, nobody is talking about that psychologically nobody is talking about that báwo ni ṣe fẹ́ kó máa feel then you now talking about pé òun ní ẹ ìtorí pé àgbàlá lọ sọ́dọ̀ ọlọ́pàá lẹ́yìn náà ti sá lọ sí then that ń bọ náà ti Manchester yẹn torúkọ yẹ kán yọ kúrò ní kéèrò ìbò ló gbé lóòótọ́ àti ó gbé lóko. if that ma, Kerry to me what nǹkan tí mi kàn máa wait forward lélẹ́yìí ìbùkún kọ́lọ́n ọba kó bá mi ṣàlékún rere kò jẹ́ if people are in her ọ̀hún ẹ̀ wọ́n á ṣe sẹ́yìn if she can start doing some things on her own, yeah. for her life, and for her to move on with her life. Yeah. The time has come for her to move on with her life. Ẹrí ọlọ́run ọba aláàánú gan ti wò pé bẹ́ẹ̀ ò ní rọ̀ ọlọ́run lọ́rọ̀ tí bá fi òkú tó wà lára ìbẹ̀ yìí. Because bóyá bóyá kó tó á di ọmọ pàbí méjì nǹkan tó wọlé tó ṣẹlẹ̀ káàkiri ọ̀rẹ́ rẹ̀. Ayé máa jẹ ọ̀tá ìyá máa jà àwọn ọmọ ẹ̀. Ọlọ́run ti ṣètò wípé kí ìyá má bàa jẹ́ kó má jà àwọn ọmọ ẹ̀ lọ́lọ́run ti ṣètò gbogbo ẹ̀ ti dà kó dàrú then they shouldn't forget the fact that we wípé Àgbàlá Gabriel náà Ọlọ́run ò padà lẹ́yìn ẹ̀ hmm. orí gbígbé orí tútù tó ń tọ́jú yẹn náà máa máa fìyà jẹ wọn ní kọ̀ọ̀kan bàgbàlá ọba ṣépè inú ẹ̀ gan ṣépè tí hmm. Àgbàlá ọba ṣépè ẹlẹ́dàá ẹ̀ gan jà jẹ̀wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi èèyàn kan sí ṣọ́ọ̀bù one point five million naira fún tó díẹ̀ tó lọ ṣe pos wọn kò rí rẹ̀ God bless you ma. ẹ ṣé God bless you sir. ah èrò wa ń pè gan o hello ta ló ń pè wá pẹ̀lú private number hello. hello. hello. hello hello hello. hello ẹ ti wọlé. ok ẹ kúrò lẹ́mọ̀. ẹ kúrò lẹ́sà. Eh, Mr. Adékanyè láti Mọdákẹ́kẹ́ ni. ẹ̀yin ará Mọdákẹ́kẹ́ bàbá ẹ káàbọ̀ sà. ẹ pẹ̀lẹ́ mẹ́rin àmọ́ ẹ̀yẹ́ ti yàn fẹ́ẹ́ rí ẹni tó sọ̀rọ̀ tẹ̀ ń pè mú fún Majestan lólóńtì wáyé. ọ tó yẹ kẹ́ bí léèrè gan sórí ẹ mọ́ bínú o. tákàtì pé kọ̀bà rí tí gbọ́ gbogbo nǹkan tí ò rí gbogbo nǹkan ṣé wọ́n tí omi yẹn ṣé kò rí. sẹ́kúlóòtọ́ ah, lọ́rọ̀ yẹn ni àdèrọ́ náà pamọ́ mi ni. ó mọ̀ mo béèrè. ó yẹ ìbéèrè tó yẹ kẹ́ mo so. ah máa mi mo ti rí yín o ìṣẹ́jú kọ̀ọ̀kan hello. hello ma. hello sir. this first caller. Ah, oh first time caller you are welcome sir. yes ma'am. ah àná ọmọbìnrin yẹn ń ṣe mí At hmm. a pin account anybody to bá fẹ́ assist yes I know ṣe mí gan-an. ah hmm. irọ́ tá ń pa ọmọ yẹn ti pọ̀ jù ìwọ́n tó ń pa mọ́ ẹ ti pọ̀ jù gbogbo first note kan ṣe síta pé ní ìdí sọ pé o ṣe tá bá lọ sí níbi ìdí ẹtẹ ló bá jẹ́ ẹtẹ ló ń lò ọ̀bí mtn gbogbo ní tó sọ náà gbé síta. bẹ́ẹ̀ni àwọn eh, kékeré nìyẹn. ó jẹ́ kán play ẹ̀ tán kán play gbogbo kinní yẹn tán ká gbọ́. mo jẹ́ ayẹni okun o. Hmm. Eh, kán play gbogbo ẹ̀ tán ká gbọ́. gbé bọ́ díẹ̀. tó bá di wàhálà gan tán bá lọ gbogbo fọ́ọ̀sì ní wọn gbogbo pátápátá ló máa gbé síta fún wọn mm-hmm. wọn máa gbé síta gbogbo kan tàbí ká gbọ́ yẹn máa gbọ́ mm-hmm. plé ẹ̀ ó plé rẹ̀ kọ́ ẹnìkan sọ̀rọ̀ ńbẹ̀ pé plé plé ẹ̀ ó kọ́ sọ̀rọ̀ Security purpose fake. Táwọn èèyàn ò gbọ́ ara wọn pọ́s náà ti yẹn ni, ẹ̀hún lẹ́jọ́ ti wà ní pọ́ọ̀tù, ẹjọ́ wo ló wà ní pọ́ọ̀tù? Sọ̀rọ̀ kò plé ẹ̀ sà, ẹjọ́ ò sí kóòtù plé Ẹ ló sísà ni ẹ má bínú pẹ̀ tí fẹ́ wọlé látàárọ̀. Yes, bàbá ò ní o. Àlàáfíà ẹ ṣeun mo fẹ́ mo fẹ́ gbàdúrà fún yín mà ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín lágbára ọlọ́run gbogbo nǹkan tó mí àti tí ò mí nípa yín ọlọ́run á bá mi ṣàánú fún ẹ ti wà lókè ẹ ní jábọ́ lórúkọ jésù aláàánú òkèrè ọlọ́run á bá mi yìn. àmín àmín lórúkọ jésù amen wọ́n ń gbàdúrà fún mi lọ́wọ́ o kíkọ́ ọ̀kan máa wọlé. hello network. Hello. Hello. Wọn mọ̀ pọ́n ti mute o. Ó rò pọ̀ wọn ti mute. Ẹ ní sùúrù ẹ jẹ́ ká gbàdúrà tán o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣáà ń pè wọlé. Kọ́ọ̀sì ah, ah, pọ̀ jù kí ló dé? Wàláì mi kọ́ tó pè mí gan-an sí mi ò tiẹ̀. Hello ẹ tó pè mí tó ń ṣe prayer yẹn kọ́ọ̀sì ẹ̀ wọ́n hello kọ́ọ̀ yẹn. mute. hello yalaji. hello sir. Yeah, ẹ pé kí ni èrò ọkàn aláàjì nígbà tó ń béèrè wílé yẹn kára zoom pé àgbàlá ò ní ìwé yẹn lẹrẹ gh kí ni ó máa jẹ́ reaction aláàjì. Hmm ìyẹn ìkan ní ti ti aláàjì aláàjì fúnra wọn mọ̀ ó lè má jẹ́ ìtẹ̀sán àwọn fúnra ó lè má rò pọ̀ ọ̀yìn máa dé lẹ́sìn yìí iná ìrẹ́lẹ̀ tó ní àwọn fúnra wọn lè má rò other side nígbà tó ń tan kámẹ́rà bọ̀ fọ́ọ̀tì yẹn àwọn náà náà sì ó nẹ̀ ìyẹn kan ìkejì nufu Manchester bí mufti Manchester bẹ̀ ni hmm. ó wà fáwọn pé gbogbo ọ̀rọ̀ ajíge ni irọ́ ni ajíge ni last week ó sọ wípé òun ò mọ ibi tí tí mò ń tẹ̀sẹ̀ ní fóònù nọ́mbà ẹni. Uh-huh. mufti matesa sọ fún wa nísìnyí pé ìgbà tí wọ́n gbé Muyideen sọ́dọ̀ tó fi hàn pé ọ̀dọ̀ àfàjìgbé ni ni Muyideen gbé ó lè má jẹ́ ilé ẹ̀dá rẹ̀ tó bọ̀ ìcháàjì Agége ni níbi tí Muyideen gbé àfàjìgbé ni ó dẹ̀ ni mẹ́mbà tó lọ́wọ́ ìjọ tẹ́lẹ̀ ń ṣe wáàsí fún ẹbẹ̀ ń pa ọ́ tó sọ pé ọlọ́run gbọ́ pé ẹ̀yin ò mọ ibi tí mú ibi ń gbé kí ló dé àwọn muslim yìí ẹ má bá àwọn muslim sọ̀rọ̀ ẹ má bú wọn they are just disgrace to to humanity ẹ má bú wọn àwọn fúnra wọn náà sọ̀rọ̀ àwọn fúnra wọn náà jára wọn èèwọ̀ àfa àdìgbì ni tó ń sọ pé èèyàn kan ò kéwú òun tó kílèmù pé òun mọ kéwú pé òun o òun mọ kéwú òun so òun gúdù ó ṣe kiri òun fún rẹ̀ dẹ̀ ó dẹ̀ tún pé wà láì fóun ọmọ bíi tí mo ti ń gbé à ṣé wọn bẹ́ẹ̀ lastly wọ́n tún wọ́n bẹ́ẹ̀ lastly ló wá bọ́ síta ó bọ́ síta ló wá kánú ìwọ́n mátàmú Manchester kéèyàn lẹ́bọ̀ kéèyàn bá ẹ̀rú náà ti bàmùkọ́ kéèyàn fi kó búra péjọ́ tí èèyàn ti kẹnu òfẹ́ sóun títí di òní on five september twenty twenty four kó sọ pé àfi tí ọkùnrin ní ìbá rí òun ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ra stars fún mi Sister alimat adeniran àjọkẹ́jọkà táyé jayé abiola Bola oscar monsurat adioye salako Ayobami ààrẹ àyàndá bámidélé owó ẹ̀yẹ thank you so much every one of you god bless you all for the stars hello. Hello, Jalaki. Èmi rè. For my planter TV in Janapo. How? how would you first post ọ̀gbìn? Èmi tó ti hàn dì í mà. Báwo mo ṣe fẹ́ God bless Amen. God bless God bless everything So jẹ́ ti ti Amen. Thank you very much. Thank you very much. Thank you very much. Ẹ ẹ mú kí Májẹ́ta ẹ mọ̀ mo fẹ́ ìfọyọ̀kọ mo rí gbogbo àwọn èèyàn tó èmi tún fẹ́ ti sọ ẹ́ fẹ́ ká má sọ sọ fẹ́ ti sọ gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn lẹ́yìn Muyideen tí wọ́n dẹ̀ mọ̀ wípé rọ́lú ń pa ṣùgbọ́n tí wọ́n ń sọ wípé máa jó lọ afẹ́ gbé bọ̀bọ̀ ìṣubú afẹ́ ṣe bákà afẹ́ ṣe bákà tí wọ́n dẹ̀ mọ̀ wípé rọ́lú ń pa ṣùgbọ́n tẹ́ fẹ́ máa pa ìsìlámù jẹ́ nítorí ẹ̀ ń bàjẹ́ yìí tẹ̀jẹ̀ fẹ́ máa fa orúkọ ọlọ́run jẹ́ lára lára àìmàgbàlá gabriel tẹ̀ wò ó pé tó ló jẹ́ ó ṣe máa máa ṣe irú nǹkan tó ṣe yẹn tẹ̀ fẹ́ gbé ṣubú àní tẹ́ gbogbo èkú nù kúránì àti ní ah, báyìí ó jẹ́ ìfẹ́ àtàbí tí ẹ bá tí ẹ bá mò tọ́ ìkọ̀ lókù ṣùgbọ́n tẹ bá mò tọ́ ẹ máa fà á ẹ máa jẹ́ kó máa yí lọ àánú àwọn ọmọ yín ló ṣe ní bẹ́ẹ̀ ó dàbọ̀. God bless you ma. Ẹnijú Olúwa, God bless you for the stars. Thank you so much ẹ ṣé o ẹ jẹ́ bá a dádì wa god bless you dádì. hello ma. hello sir god bless you sir. hello. hello dádì. ẹ kú ọ̀lẹ́ ma. yes sir. yes ma ẹ pẹ̀lẹ́ ma. ẹ kọjọ́ mẹ́ta sir. Ah, yes ma. ẹ mo fẹ́ dá sí ṣe ọ̀gbẹ́ni tó pè àwọn ẹ̀kẹ́kọ̀ọ́ uh, manchester. mufti manchester. mufti manchester apparently èèyàn mọ̀ pé ọ̀gbẹ́ni yẹn wà bàyà gan àkọ́bẹ̀ wọn ti pé wọ́n wọ́n ń tà láti find out méjì níwájú gbogbo dájú pé òde òyìn ti ṣe òdodo mú. bẹ́ẹ̀ni. gbogbo tó yẹ kí wọ́n ṣe ó ó máa ń tòyàn níbi tí wọ́n bá yẹ kéèyàn bá ọgbọ́n kéèyàn bá bá òbúbọ̀ níbẹ̀ wàhálà ara ohun tó lè kó bá fún ìdíje ẹ̀kọ́ tó tẹ̀lé kọ̀ọ̀kan sọ ni pé sẹ́ni gbogbo ọ̀rọ̀ yìí èmi mọ̀ pé ìwé ah, mi wà disappointed pé pásítọ̀ Adémọ́lá Akúsàn pé mo ò kẹsẹ̀ òfin bọ̀ pé wọ́n lọ sí kọ́ mi wà disappointed and ilẹ̀ wà surprise. ṣèbí irú kan náà lẹ́yìn méjèèjì ẹ̀yin oníjésù <laughs> ẹ̀yin bàbá wa ní olúwa. because of who he is but tẹ́rí ìbùkún ìbùkún lè ó lè sùn ẹ̀ fún the permission of character ṣẹ̀rí not until that is language táwọn fífi yẹn understand nìyẹn bí ẹjọ́ bí kàbá rojọ́ ìkàkọ́ni ada bàdìbà tó bá ṣẹ̀rí lọ́nà tó kí wá sùn wọn nísìn tó bá rí pé ibò tó bá rí lẹ́tà kọ̀ mí lọ́ọ̀yà lásán because they don't have any evidence they don't have anything that to show ikú ìdí gan sọ ó lé ó ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ló ti sọ kò sí how can you say pé orí tí ẹnì kan jẹ́ pastor ẹni tó jẹ́ bíi kásáàsán ẹni tó jẹ́ landlord àbẹ́ni tó ẹni tó landlord rẹ torí tó pè tó kíru àyàwó ẹ̀ máa ní problem tó pè lẹ́yìn ìyàwó ẹ̀ tàbí tí ò jẹ́ pé ọ̀wá yẹ kó máa àyàwó ẹ̀ tó jẹ́ tó jẹ́ ròfin pé wọ́n bára wọn sùn ni. so ìwọ̀n tí kú ìdí tó tó mú mọ́wọ́ nìyẹn so tí iná ọ̀dọ̀ títí ẹnìkan tó bá sùn wọn tí wọ́n bá ní lọ kọ́ńtẹ̀ tó hàn any substance for it wọn ò ní dákẹ́ that's the only thing that can keep them that can keep them that can keep their mouth shut gbogbo wọn ni wọn fọ tó fọnù yẹn tí wàhálà pàdé tán tó dọ̀rọ̀ pé wọn sùn mú igi nísìn gbogbo wọn ni wọn sá lọ. Michael Olanka Odere. they are hmm. cowards so that's the only kìí tó lè pawọ́ lẹ́nu mọ́ ìbáàbí sí náà bọ̀ pẹ́ sí ìkíni tó ẹ̀ bá ṣe mọ́ kó kí pé ìjọba bá ṣe mọ́ kó má ṣe mọ́ ẹ gbogbo àwọn tó wọ́n gbé ìfọ̀ irọ́ ni wọ́n irọ́ ni gbogbo wọn pa wọ́n lẹ́tò láti fi láti fi láti fi ìwẹ̀ láti fi méje láti fi méje ní ẹ̀ láti fi méje owó yìí àná ti tẹ́tí wọ́n bá ti dé dé ìwé dìbò fún bá kó so ẹ̀kọ́ ìpamẹ́tàrọ̀ kárata tó bá jẹ́ pé wọ́n keep to their separation ìyàwó lè sún ọkọ ẹ̀ náà níbo láì jẹ́ pé kínní ìyàwó lè sún ọkọ ẹ̀ for anything so she should go ahead and, and, and sue him for defamation of character they go produce evidences that's the only thing. Eh, ẹ kọ́dà Yétúndé Akíndéjọyè Adébáyọ̀ ẹjọ́ mi yọ red red head yẹn kúrò lórí àkáǹtì eh, tètè gbé sílẹ̀ bóyá by mistake ni Yétúndé Akíndéjọyè ẹ bá mi yọ ẹ yọ red head yẹn kúrò mo gbọ́rọ̀ yín. so but gbogbo àwọn tí wọ́n bá mú mọ́ pàṣẹ àmúṣàn bẹ́ẹ̀ kí wọ́n sùn ẹ̀ kí wọ́n sùn ẹ̀ kí wọ́n sùn ẹ̀ ìgbà wọn ni wọ́n ti rùn nílẹ̀ ló tó lè tán. ẹ ṣeun sà god bless you sir ẹ ṣeun sà. ọ̀gbẹ́ni michael ọláyínká òdèrè thank you so much for the stars. hello sísà mi ẹ ti wọlé padà. yes ma. yes ma. ẹ ṣe ma ó rẹ̀ pé by mistake ẹ mute ẹ lọ́dọ̀ yín àmì ẹ no ó gbọ́ yìí ó gbọ́ yìí lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ kó network yẹn gbọ́ yìí ó gbọ́ mi mọ́ mo ní ọlọ́run á bá mi gbàdúrà fún yín gbogbo àwọn ọmọ yín wọn ní kàgbákò wọn ní ìléwọ̀ lórúkọ jésù ìgbọ́dọ̀ ti dáwọ́lé kò ní bàjẹ́ gbogbo títà títà yín kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ náà sẹ́rí mi ò tètè pé mo ti sùn lọ ni mo ti ń wọ́n mo ti ń expect the program yìí before now but mo ti sùn lọ bàtí máa fi jí mo ní ah ẹ ti bẹ̀rẹ̀ so nǹkan tí mo fẹ́ sọ ni pé gbogbo ìpè tí sísà mi ṣẹ̀ yẹn mm. tí ìbùkún ṣẹ́ bó ṣe máa rí nìyẹn ah. láta gbogbo ẹ tó bá fi lé gbogbo nǹkan tó sọ tí tí ẹ̀mú yìí ń sọ tó jẹ́ pé àwọn bímọ sí wọn tí wọ́n dẹ̀ tọ́dẹ̀ tọ́dẹ̀ tọ́dẹ̀ ń ṣe pé tí wọ́n tí wọ́n sọ ìbàjẹ́ lórí ọmọ ọlọ́mọ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọbìnrin ni ẹni yìí ó sì máa lọ fọ́kọ ẹ wá ń bà ṣé ẹ ń bá ọjọ́ iwájú ọmọ ọlọ́mọ jẹ́ ni hmm àbí wọn ronú wípé tọkọ bá gbà bẹ́ẹ̀ ẹbí lè má gbà bẹ́ẹ̀ hmm. wọn ronú bẹ́ẹ̀ hmm. àbẹ iṣẹ́ ẹ̀rọ délẹ̀ bẹ́ẹ̀ ni hmm. ìgbà kan tó mo kọ́kọ́ mo pè é mo ní olè ń wò tí wọ́n ba orúkọ ẹ jẹ́ báyìí ó ní ọjọ́ ìdájọ́ ló ṣàfihàn ṣe pé ọjọ́ ìdájọ́ mo pa pẹ́lú ọjà gbogbo alamadó lọ́dọ̀ ọjọ́ ìdájọ́ ṣùgbọ́n ìgbà tó ń ba orúkọ ẹ jẹ́ báyìí kó mọ kó máa fẹ́ ọkọ ni àbí ṣé mú ìdí òṣèmọ̀nà tó bá fẹ́ ṣe ni kò ní báyìí jẹ́ tó yìí tọkọ bá gbà ẹ ẹbí lè má gbà ẹ bẹ́ẹ̀ ibi tó àwọn tó sì máa pàdé lọ́jọ́ iwájú nǹkan tó bá máa rí wọn yà ẹ̀ yá gbé pásọ̀ sá fún un torí pásọ̀ ló ń bá pọ̀ kiri. tó hmm. gbogbo ìpè tó ṣẹ́ pátá torí èmi bìlíìbù ẹ̀ bó ṣe wà ẹ̀ gbogbo tó sọ pátá ni mo gbàgbọ́ gbogbo ìpè tó ṣẹ́ bó ṣe máa ló gbẹ́ dẹ́bì bọ́ọ̀dì tó bá sọ̀pọ̀ tá àníkàn máa hẹ̀pẹ̀ bó tó bá sọ̀pọ̀tì gbogbo ibi ọ̀rọ̀ ibi tó tó gbọ́ àwọn bó ṣe ti fa tó ṣe ń di fèmọ̀ ẹ̀yẹ ẹ tó bá fi lì tó dẹ̀ tó fi mọ̀ sí ọmọbìnrin yìí àwọn ọmọ tí wọ́n náà máa fẹ́rù ẹ̀ wọ́n máa.